بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبد ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن سلك مسلكهم إلى يوم الدين أما بعد أكبوة بني أريتوي فلوكي تسلام فرمجلو السلام عليكم ورحمة الله وبركاته أدعوك فوالون لك سيتي ó tún dá wa padà wá sí orí ìjókòó wa ní àṣálẹ̀ tèmi níjẹjọ àràǹfààní àti wá sí class fún díkan tí ó ṣe pàtàkì ìbámọ́jẹ́ yẹn ni bóyá àbá tí ó yọrí ọ̀rọ̀ hadith tàbísírì yìí ìyẹn ní ìjẹjọ nínú fífẹ́ ẹ̀tọ́ ọlọ́run bá subhanahu wa bá ti tún pàdé lálẹ́ tèmi àbí ọlọ́run kó jẹ́ kó ṣe rọrùn fún wa ká lè parí àwọn durus durus al-mustafada min al-hadith al-mazkur àwọn ẹ̀kọ́ tí a lè rí wúlò látara rẹ̀ tá lè rí nù hadith yìí ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ àti ṣàlàyé rẹ̀ fún wa ní ìjẹ́ẹ̀dógún tayíra wa kẹ́yìn ní kíláàsì yìí wípé ìmá pàtómọ́ra pé mi mo ní nǹkan yìí ni mo ní nǹkan eléyìí a máa ń ṣẹlẹ̀ níbi dúkìá a máa ń ṣẹlẹ̀ níbi tí àwọn ti tẹ̀jẹ̀ ara wọn lẹ̀ lọ́nà àìtọ́ táàdì dídé èèyàn kan nínú ilé rẹ̀ tí wọ́n pa síbẹ̀ á bá àwọn ẹlòmíín náà á di pé wọ́n pa wọ́n sójú ọ̀nà ẹlòmíín wọn pa sínú ọ́fíìsì ẹ̀ gbogbo àwọn kan wọ̀nyí ni ti ń ṣẹlẹ̀ káàkiri lágbàáyé lórílẹ̀ láàrin abúlé tó níkálùkù náà wà ní ìlú tó níkálùkù náà wà táwọn fámílì àwọn tí wọ́n pa bá ti wá ń kẹ́fín pé ẹni wa àti lámàáyín ló gbólóhùn àsọtẹ́lẹ̀ àwọn ajáde wípé agbẹ̀san wa o asu labọ́já sí court a kí wọ́n pa torípò náà ló pẹ̀ ní wa àdísí ìfẹsẹ̀ rẹ̀ ń wò wípé bírò ẹ̀ bá ń wáyé àfi tí ń pàpè mọ́ra pé wọ́n pẹ́ ní tòun àbí ń pàpè mọ́ra pé òun lòun ní dúkìá báyìí kó mú ẹ̀rí wá ẹni tí òun náà sì sọ pé òun kọ́ lòun pẹni tòun àbí dúkìá yìí kìí ṣe ti jẹ wọ̀lẹ̀yẹ̀mínú ala man ankar kìrò ẹni bẹ́ẹ̀ náà kò búra bí bá ṣe pé Islam gbérú píríncípù yìí kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n máa kílèmù tí wọn lẹ́tọ̀ọ́ sí kí wọ́n kílèmù lábẹ́ òfin jọmọ ẹ̀dá èèyàn lábẹ́ òfin títí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ẹ̀kọ́ ẹlẹ́kejì tàbí orí mú hadithi anna shari'ata ja'at li himayati mawali nas wa dima'ihim ala talawub ó fi ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ó wá láti wá dáàbò bo dúkìá àti wá dáàbò bo ẹ̀rí ìgbà tí ò ti sí wípé wọ́n implementing sharia law aspect or criminal law aspect of islamic law lórílẹ̀-èdè wa ẹ̀rí bá ṣe ń fẹ́jẹ̀ ara wa ṣeré ẹ̀rí bá ṣe ń fi dúkìá ara wa ṣeré inna lillahi wa inna ilayhi raji'un ìpara ní nípakúpa ẹ̀rí bó ti kọ́mọ̀ láwùjọ òkú ń sùn lórí títì káàkiri ni abẹ́ bridge òkú ń sùn káàkiri ni lẹ́gbẹ̀ẹ́ omi lábúlé tí ó ti máa rò wípé kìí ṣèlú tó lajú kìí ṣèlú ńláńlá àwọn villages nínú oko lálà oko lórí ebè inú oko àwọn yẹn kàn para wọn pàkópa ni kí ni tó fà á torí kò sí òfin ẹ̀sìn táwọn èèyàn fi ń darí ìsẹ̀mí ayé kẹrin dé gbọ́ páwọn èèyàn ó pa wọ́n pa wọ́n pààyàn ó gorí rẹ̀ wọ́n lọ fi sòwò owó lẹ́yìn wọn apá wọn ayọ nǹkan lára rẹ̀ torí pé kò sófin ẹ̀sìn ni tó bá ṣe pé ibi tó fi ẹ̀sìn ti wà tẹ́nìkan pààyàn tọ́sù rẹ̀ sí court tẹ́rì ilẹ̀kùn ló pa tọ́hágì náà tó death ṣáwọn yìí di máa fẹ̀mí ṣeré má àwọn èèyàn kó billions lówó tí wọ́n kó jẹ public fund tó gbé kò sófin ẹ̀sìn tó bá ti pé èèyàn kan ó ti kó jẹ bẹ́ẹ̀ tí wọ́n ti lò fẹ̀sìn lé lórí tí wọ́n ń get to death àbí wọ́n in prison for life àwọn èèyàn ẹ̀rọ ọlọ́run ó bà wọ́n ẹ̀bùn òfin ọlọ́run ó bá wọn láti kówó òru jẹ ṣùgbọ́n pé láwùjọ tá wà lẹ́nu ni ó kówó òru jẹ wọ́n tún wọn ṣe fáàrí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ wọ́n gbọ́dọ̀ wọn fi ṣe fáàrí. kò sí gbogbo ìlú tí ò bá ti sí ìlò òfin ẹ̀sìn tọlọ́run níbi ọ̀rọ̀ crimes níbi ọ̀rọ̀ offences níbi ọ̀rọ̀ atrocities bá ṣe máa rí sẹ̀mí orí sì máa rí jákujàku jákujàku òun náà ẹ̀dá kò ní wà nílùú pé ó wà ní european country kódà kó wà nílùú lárúbáwá tó bá ti lo gẹ̀rí yóò mọ̀ pé Nigerians live in jungle ọmọ nigeria ń gbégbé ìsẹ̀mí inú igbó inú ìgbẹ́ in fact animal kingdom is better than their life ìsẹ̀mí àwọn ẹranko ìjọba tẹ́ranko ń se inú ìsẹ̀mí wọn ó nítumọ̀ ju ìjọba ọmọ nàìjíríà ń ṣe láàrin ara wọn lọ torí pé kò sófin ọlọ́run láàrin wọn ثالثا ẹ̀kọ́ lẹ́ẹ̀kẹta annalbayinata alalmudda'i ó ní wípé ẹni bá pàpì mọ́ra pé òun ló ní nǹkan báyìí albayina kó mẹ́rin ẹ̀wà qul hatu burhanakum in kuntum sadiqin kó mẹ́rin wá tó bá ti lè mẹ́rin wá aha olóòlò ń lo owó kan gbówó yẹn sọnù lọ́wọ́ òun bó ló ṣe rí ló ń dì sínú oye denominations ló wà nínú ẹ̀ nìyí thousand naira hundred ló wà nínú naira fifty ló wà nínú ẹ̀ ó sì ṣàlàyé ẹ̀ in fact ó ní pásù ní síríálì bó ṣe wà bó ṣe wà ní owó náà ní lóòótọ́ ẹni co-establish evidences tí ó túmọ̀ sí pé rightful ownership nǹkan yẹn òun ni àwọn tí ò bá ti rí ẹ̀rí tó wà self-convincing à nígbè fún والبينة أنواع منها evidences tẹ́ni tó bá ń kílèmù kankan tó gbọ́dọ̀ fi fi rinlẹ̀ ó pọ̀ nínú ẹ̀sìn pọ̀ ló ní nǹkan yẹn nínú rẹ̀ ní aṣahada aṣahada tó naw'un min anwa'i al-bayyina ìjẹ́rìí ẹlẹ́rìí ni rèé lára evidence ni Allah subhanahu wa ta'ala wọ́n ni wastashhidu shahidayni min rijalikum فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء نصرة البقرة verse 282 ọlọ́run níbi ẹ̀bá ń ṣòwò in contract in transaction ẹ try láti wá eye witnesses lẹ́bàá sì wá ẹ wá lára àwọn ọkùnrin nínú yín lẹ́bàá rọ́kùnrin méjì fàrọ́jù lónìí wa muratan ẹwọ́ ọkùnrin kan ẹwọ́ obìnrin méjì obìnrin méjì ó máa ṣe déédéé ọkùnrin kan mimman tardawna mina shuhada bẹ́ẹ̀ bá wá àwọn ẹlẹ́rìí wọ̀nyí ẹ wà wọn nínú àwọn tẹ́yìn náà faramá kí wọ́n ní òótọ́ wọ́n ṣòkúrọ̀ ìwọ́kọ́ ló nílé yìí àmì ìwọ́kọ́ ló nílé yìí ẹ̀dùn tọrọ wá wọ́ọ̀sì dé ní kọ́ńtì yìí bẹ́ẹ̀ lómi bá ń kọ́lé lọ tí uncompleted building tí ò ráǹfààní àti kọ́ parí ibi tí ọ̀rọ̀ wá lè dé lórílẹ̀-èdè àwọn èèyàn máa ń fẹ́ kílèmù ilé onílé ilẹ̀ onílẹ̀ mọ́ ti wọn ẹni tó ń bá wá ní ilé yẹn tí ò lè kọ́ parí yóò alọ́ọ̀kọ́ beware four one nine this this building is not meet for selling ẹlẹ́mìí àgbèrè lórí bẹ́ẹ̀ bó o bá bẹ́ẹ̀ nìkan báyìí lè yọjú sí ọ tó pọ̀ lónìí tó kówó fún ó gbá olójú àtẹ̀yìn nìyẹn ẹni tó ní ilé yìí kò tá o lórúkọ àwọn èèyàn ń ṣe wọ́n talẹ̀ onílé subhanallah wọ́n talẹ̀ onílé mọ́ tí wọ́n ní òbẹ̀rù ọlọ́run nígbòbọ̀ wá di wípé mo nílẹ̀ kan bẹ̀ yẹn aláàjì ẹ̀ wá lọ rà mo bá fi wọ́n tán ẹ̀yìn lẹ́ni ilẹ̀ lóòótọ́ àwọn dọ́kúmẹ́ǹtì tí wọ́n ṣe fún nígbà tẹ́ rádà àánú dáàdì ni mo jogún ẹ̀ nínà ok tọ̀ mo ti gbọ́ ó yà bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀ ó lè làwọn èèyàn ó lè jàgùdà yàgùdà wọn kò sí bẹ̀rù ọlọ́run ó bá tẹ̀sí pé ó jogún rẹ̀ náà lọ́dọ̀ bàbá rẹ̀ àbọ́dọ̀ ìyá rẹ̀ ti jogún kò wá sẹ́ẹ̀rì tá a fi lè mà kò sí ẹlẹ́rìí inú fámìlì amójogún ah, rẹ̀ ni ìwé ilẹ̀ ilé yẹn Ah, kò sí lọ́wọ́ mi ṣùgbọ́n mojogún rẹ̀ ní jẹ́ pa àwọn ẹlẹ́rìí wa tó sì pa àwọn members of the family táwọn yẹn bá ti jẹ́rìí ọkàn yẹn ó balẹ̀ wípé in reality òun ló ní ilẹ̀ àmọ́ kò rí bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ gba wọlé tọ́yẹ nínú tí ń jẹ́ evidence tí wọ́n ní ẹ gbọ́dọ̀ provide voirul hali fa inna bayyina voirul hali the apparent condition of the person ìṣesí tó hàn nínú ìṣesí ẹni yẹn tó hàn sí wa ẹ̀rí ni lápòjúwe ẹnìkan wá fìlà ó sì léèyàn kan tó dé fìlà lórí ó tó wá mú fìlà míì náà sọ́wọ́ tó wá ní fìlà tí mò ń wá ló wà lọ́wọ́ èyí

sáàni ọwọ́ ma ń dé fìlà ní ìbórí náà ń dé fìlà sí àríwá dé fìlà méjì papọ̀ tí ìbá ṣe wípé bóyá aṣọ di fọ́ èèyàn ò ṣiṣẹ́ mọ́ ẹni tán tó wá náà a ní fìlà mi ní kúdà irú design báyìí irú design báyìí ló wà lára ẹ̀ tó zero hali nìyẹn a máa ń lò a máa ń lò lábẹ́ òfin ẹ̀sìn so eléyìí náà máa ń ṣe lára àwọn students in school báwọn pupils ní school tọ́ ní báírò tèmi ní lé ní báírò tẹ̀ ó dá báírò méjì ni wọ́n ní bó ní báírò yìí jẹ́ méjì ẹ̀ẹ́n gbàtí mò ń bọ̀ wá láti lé láàárọ̀ wọ́n fún mi thirty naira nílé wọn ní kí n fi ra báírò ṣé thirty naira yẹn ló fi ra báírò méjì ẹ̀ẹ́yọ kan mú ìkejì ńkọ́ ẹ̀ẹ́n mm, mm, mm, tọ́ ń bá tún ní kódà ti tèmi yẹn mo ti lò díẹ̀ bọ́tá sí wo kejì náà ó ti lò díẹ̀ voirul hali nìyẹn a máa ń lò láti fi ṣe ìdájọ́ ẹ̀sìn lára ẹ̀rí nù wọ́n pè kankan ní alkọ̀rọ̀ìn ni tá lè pè ní bí traces bí àpẹẹrẹ lára nǹkan tó yẹ pé tá bá ti rí àpẹẹrẹ yẹn lára nǹkan yẹn a fi dámọ̀ pé nǹkan yẹn lélẹ́yìí wọ́n máa lò mufradu ẹni kọ̀rínà jamu'u alqara'in traces nǹkan lára nǹkan yẹn a fi lè tọpasẹ̀ ó súnmọ́ kó sì pé kìíní ìhun ló ní lóòtọ́ eléyìí a máa ń lò lábẹ́ òfin ìsìn náà Ànábì Sulaiman alayhi salatu wassalam hadith ń bẹnu sahih Bukhari àti sahih Muslim wípé àwọn arábìnrin kan méjì kan wọ́n wá bá Ànábì Sulaiman alayhi salam ti yala ki awoni wa ikan bi ma ikeji obi ko ramadi yeji ramadi ye o njo wu ikeji to bi ma ba do ti wa ramadi bi wa nse bi gba pe yo kan yiti to hun do mo bi omo bi yen bi koku ko wa di pe ni eno wa ni lo ma bo no se ni ma we lero ka onye oníwà bí dàmú ti dà alẹ́mì bá lè sórí ire báyìí wọ́n lè sórí ire ni ó lè sórí ire kémi náà mọ́ sórí ire èyí tí ò bá ti mú sórí ire wọ́n náà ó yọ lórí ni pọ̀lọpọ̀ Nigerians that is the Saudi a ọmọ Nigeria afẹ́tọ́nà bá ní kó nígbàgbọ́ nìkan lókù tí ò bá ti rí opportunity yẹn kan báyẹn tó bá ti rí yóò gbọmọ a méjì wọ́n jáde là ìkíní kejì wọn ni wọ́n jọ lọ́ma wọ́n jọ ń jórogún lọ́dẹ̀ ọkọ wọn tìjálì tìyàwó ìgbà tí wọ́n jáde kwárakù gbọ́mọ rẹ̀ lọ́wọ́ ikoko ó bá gbọ́mọ tó jẹ́ ìyálé ó pàjẹ́

anábì dáúdù bá ní ìgbà tí wọ́n rojọ́ tán anábì dáúdù bá ní òkè ẹ̀rin tá ṣe ni wípé sórí ọmọ yìí ìyálé ló ní kìí sí ìwọ̀yàwó ló ní torí wípé ìwọ tó jẹ́ ìyálé yìí ó súnmọ́ ó ti wọ menopause ó lè mọ́ lè bí mọ́má tó lè bá ti wọ menopause kò ní lè bí so àmọ́ ìwọ tó jẹ́ ìyàwó yìí wọ́n sì fẹ́ wọ̀ sílé ni ìwọ sì lè bímọ já gbọ́mọ̀ ẹ̀ ká gbé fún ìyálé tó wọ́n lè bí màmá wà á kẹ́dà kọ́dọ̀ nàbíyullahi Dawud alayhi salam ìdájọ́ tó dá nìyí tókè agreed ìwọ ìyàwó ló lọ́mọ súnmọ́ sí lè bímọ sí ìyálẹ̀ ò lè bímọ mọ́ lisa já gbọ́mọ̀ ẹ̀ fún ìyálé ẹ̀ ìwọ sì lè bímọ míì ó bá dájọ́ bẹ́ẹ̀ kí wọ́n máa lọ wọ́n ṣe jáde báyìí ẹjọ́ yẹn ò tẹ́ wọn lọ́rùn ó tẹ́ ìyálé lọ́rùn ṣùgbọ́n ìyàwó tó ń lọ mọ́ ẹjọ́ yẹn ò tẹ́ lọ́rùn iná ò dùn Sulaiman bá ọ̀rọ̀ ayọ̀jú kúlẹ̀ Nabi Sulaiman wa Nabi Dawud alayhi salam bá pa àwọn méjèèjì kí ni tó ṣẹlẹ̀ ìyálé bá kó oró ìyàwó náà kó oró ẹjọ́ tí bàbá ẹ wá dá ni wípé ọmọ tèmi kí n gbé fún ìyálé mi tọ́tọ́ tó pé mi sì lè bímọ àmọ́ ìyá lẹ́yìn ò lè bímọ mọ́ ẹ̀yẹn kó mo wá gbọ́mọ tèmi lọ ara o àná mùsùlùmí bá ní ókè kò sáburú ìyálé tá ń lọ ọmọ ó lè mi ní ọmọ títẹ̀ ní kókó pájẹ́ <laughs> ẹ̀yàn bá dùn bí ṣúgà yóò yorùbá ní ẹnu òpòrọ̀ yìí sẹ́jẹ̀ àwọn òpòrọ̀ mọ́ sí lè purọ́ tó láyé ẹnu ò ní sẹ́jẹ̀ فنجعل لعنة الله على الكاذبين wo òpùrọ́ ayé láyé kò ní sórí rẹ̀ wọ́n sì ní láti bọ̀ tán rẹ̀ sùlùmí èkúrọ́ ó dàbí ń gbà pààyàn báyìí ó sòròdò hatta walau kana ala nafsik ala nafsik kódà kó jẹ́ ara ẹni sòótọ́ wọ́n sọ pé mo fẹ́ parọ́ kí n fi defend ara mi ìyẹn parọ́ àwọn Sulaiman wà ní òkè kó lé ah, ẹ bá mú ọ̀bẹ tó mú dáadáa ọ̀bẹ tó mú a fẹ́ parí ìjà láàrin méjèèjì ọmọ ń dà ọmọkùnrin sí lọ́mọ ọ̀hún so pa ọmọ yìí màá gé sí méjì nígbà yẹn bá pín méjì tẹkún búrẹ́dì méjì lọ́gbọọgba half half equal ẹ̀yà ká gbé e láti bí àyà àyà sókè ìgbà àyà náà sísàlẹ̀ àbá ti ṣe bẹ́ẹ̀ ìwọ ìyálé àní kó mú bóyá ibi àyà sókè mú lóhùn <laughs> ìwọ ìyàwó fíwọ mú bí ikùn síbi ìsàlẹ̀ ẹsẹ̀ ìlú yà á lẹ́nu rẹ̀ bá dùn fáwọn fákọ̀tì alazalik inú rẹ̀ dùn ẹ̀ hàn bá tẹ̀ sí bẹ́ẹ̀ ọmọ tèmi náà gújú kú ọmọ díẹ̀ náà bá ṣe kí ni ọmọ tẹ̀ náà sì kú ó parí oníṣẹ́ bí irú ẹ̀ ló pọ̀ jù irú ìwà tí ìyàlẹ́ ìwú yìí irú oníwà bẹ́ẹ̀ ló pọ̀ jù Nàìjíríà sẹ́mi tí ìrọ́kọ́ lò ẹni tó ti ń lo ọkọ̀ kó ní accident kó kú dànù ọmọ nàìjíríà kai so wicked hearted ọmọ nàìjíríà wọ́n sónú gan kò sónú ọ̀dájú agbo ọ̀dájú lágbo nàìjíríà kò sífẹ̀ kò sí bẹ̀rù ọlọ́run àmà bá wọn lẹ́yìn bá sì máa ń dá wákà hm. wà níbí re lóhùn ọ́ múra sí bìkà lóhùn ọ́ sì múra sí eléyìí kéyìí tó wù ọ́ ní òdá lára ọlọ́run òòrè bì kan àṣẹ̀sán fún ọ ọlọ́run òòrè bì kan àṣẹ̀sán fún ọ gbúrú àwọn orin wọ̀nyí kò síṣẹ́ létí ọmọ Yorùbá aláyélá kọ̀síká tó sọ̀rùn àwọn fẹ́ ṣayé ni yóò pẹni lẹ́kún yóò gbẹni lójú yóò báyẹ jẹ́ agbéyìn àfiṣògùn owó agbéyìn àkádánù subhanallah ní ìyálé ló tẹ̀ ti dá bẹ́ẹ̀ inú mi dùn mọ́ ọmọ yẹn kí wọ́n gé sí méjì fún wa kí mi máa mú tèmi kó náà máa mú tó ní ọmọ tó ya ọmọ pa tẹ́gẹ̀ sí ọmọ tèmi ni wà nábì ọlọ́run sùlámánù bá ṣe kí ni fàkọ́dọ̀ bí i sọ̀rọ̀ ó bá ṣe ìdájọ́ ìfífọ́ ìyàwó torí pé ńgbà tó ti ṣe wípé ìyálé ló ní ọmọ ló jẹ́ kí inú ẹ̀ dùn mọ́ ìkan kú tẹ̀ pa ọmọ tèmi náà kòkó náà tẹ̀ sí jẹ́ kòkó náà ti pa ṣùgbọ́n tó lọ mọ́ bẹ̀rẹ̀ sí ṣe kí ni ó sọ ẹkún ìbẹ̀là sí ti tú wípé ẹni tó lọ mọ́ ni ìyàwó hàá ti fi sánná máa ń pè ní alkọ̀rínà nínú ẹ̀sìn lára ẹ̀rí ni irú ẹ̀ náà ń bẹ níbi ìtàn anábì Yusuf alayhi salam nípa òun àti ìyàwó Al-Aziz àwọn ọba ìlú Masir lásìkò yẹn tí wọ́n pè ní Zalaikha bí káwọn kan pè ní Zulaikha wọ́n pè ní Zalaikha àbí kí wọ́n pè ní Zulaikha èyí tí ó ń sìdí ó sì Yusuf ayé ìsẹ̀lẹ̀m tó fẹ́ bá ní àṣepapọ̀ tó fẹ́ bá níwà ṣìná tó fi wá di wípé nínú ìtàn ànábì Yusuf alẹ́sẹ̀lẹ̀m adébọ́lọ́n bá ti narí ti sórí yẹn fún wa ó ti gbogbo lẹ́kùn ó ti gbogbo windows ó fẹ́ rẹ́pù Yusuf alẹ́sẹ̀lẹ̀m ọlọ́la Yusuf lọ́wọ́ ẹ̀ wọ́n fagídí ń Yusuf ya kó faṣọ Yusuf ya ní ó fasọ Yúsúfù ya ní àtẹ̀yìn ó ti fa Yúsúfù ya látẹ̀yìn báyìí bí kíyàn máa sáré lọ kó wá fà kó dọ́ aṣọ rẹ̀ lẹ́yìn lọ́kọ Zẹ̀lẹ́kà bá wọlé ní ọba yẹn ló bá bá àwọn méjèèjì kí ni Zẹ̀lẹ́kà ó sọ obìnrin ẹlẹ́jọ́ èké obìnrin a máa ro ẹjọ́ aburú láyé wọ́n wí lọ́rọ́rọ́rọ́rọ́rọ́ wọ́n tó bá parọ́ mọ́ sẹ́gun lára ni sẹ́gun obìnrin sì mú yóò tó máa sẹ́ wàláhì wàláhì bó ṣe rí nìyẹn wàláhì ó ti ro gbogbo ẹjọ́ kalẹ̀ bó ṣe orí Yusufu yìí tó gbà sílé ọmọ ọ̀dọ́ wa ẹ̀ aṣẹ́wó ni ó fẹ́ bá fún mi ní yóò sì sẹ́wọ̀n. wàṣẹ́hídà ṣáhídùn min ahliha wọ́n lá ọmọ kan ń bẹ tí ń bẹ lórí torí ìtẹ́ ọmọdé ọlọ́run fọmọ yẹn lọ́rọ̀ sọ wọ́n lọ́mọ yẹn ọmọ àbúrò Zulaikha ni àwọn kan lọ́mọ ẹ̀gbọ́n ẹ̀ ni wallahu alam ṣùgbọ́n ọmọ yẹn sọ kéré tayọ kó sọ̀rọ̀ lakin Allah alladhi yuntiqu kulla shay'an antaqa ṣùgbọ́n lọ́tí mo fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ ọlọ́run fọmọ yẹn lọ́rọ̀ sọ ó ní ìwọ malik alaziz wọ́n bá kó tó dájọ́ bóyá eh, against yusuf ni in favour of your wife àbí bákan ẹ̀rí rẹ̀ o in kana qamisuhu qudda min qubulin fasadaqat wa huwa min al-kadhibin tó bá ṣe pé aṣọ yusuf tó yá yìí ó yá láti wájú tó pé iwájú lásọ rẹ̀ ti yá fasọ́dàkọt ajẹ́ pé zẹ̀lẹ́kọ àbí zùlẹ́kọ òun ló sòótọ́ ò ajẹ́ pé Yusuf ó ti jẹ́ kan nínú àwọn òpùrọ́ torí pé ńgbà tọkùnrin máa fẹ́ fi tipá bóbìnrin lò lóbìnrin máa ń yasọ rẹ̀ níwájú àwọn àwọn onírèpù àwọn àwọn ọ̀daràn ọmọkùnrin tó máa ń bọ́ bìnrin sùn tipátipá yẹn tí wọ́n pọ̀ ní Nàìjíríà àbúkú tó yẹ pé tó ti gbọ́ amúyẹ kí wọ́n pa wọ́n dànù ni àwọn ọ̀daràn criminals criminals devils ni wọ́n tún lọ kọ́ọ̀tù wọ́n tún jáde wọ́n bá ọmọbìnrin ọlọ́mọbìnrin jẹ́ ìwọ náà tó wọ́wọ̀ kú wọ̀ wá tó tó máa rè bí ke ní bá wọ̀ kú wọ̀ tán wọ́n ní ẹ̀ ní borí wọ́n ní ẹ̀ nínú ẹ̀kẹ́ máa ń ṣe bí ajá bí òkú gbẹ́ òkú gbogbo ara ló tán gbádùn wàkúnà kọ́lá ma'rufa tòun alásan ọkàn alásan ṣìnà lọ́kàn a ní kí ni ó yá bọ̀bọ̀ yìí mú wájú kí mi náà gé lẹ́yìn tó máa pariwo kí wọ́n bóun sùn ti pa wọ́n ṣe ní bọ́ sùn ti pa nígbà tó nílà káyì kìí ṣe bú o tóbìnrin bá máa bó ṣe kó múra nù Islam ṣé obìnrin tó tiẹ̀ rí tó ń ó ti kó gbẹ ìwà rẹ̀ síta yóò tún wá gbé tèrè lọ́lé àwọn tí máa ń kun ètè wọ́n tún wá bá fi pupa kàn yóò yóò wá dàbí èrè bíi bèbí kingsway máa yẹsẹ̀ sóṣòṣò bíi gàlà tó sàkúnjọ kan tí gbogbo ara tán ilẹ̀ ti mọ́ gbogbo ara funfun dànù tán wọ́n á gbé pàgbé gíláàsì kan gbàgbà sójú nìsín àgbé gíláàsì gbàgbà sójú pàwọn fàtíkè kún ojú àtètè pupa lábẹ́ gíláàsì gbàgbà dúdú tó bá wáyọ̀ àní àwọn ọkùnrin lé òun káàkiri ó pé kájẹ̀nú tó mọ́ lé ọ kiri ọkùnrin nìkan lòun ní àjẹ̀nú gún mọ́ lé ọ kiri ń wò bá padà yà sẹ̀mí ẹranko sẹ̀mí ẹranko sẹ̀mí tó nítumọ̀ ọkọ rẹ̀ ń bẹ ńlé nílùú tó wá ṣe wípé ìkókò ọkùnrin ló pọ̀ ìkókò ìkókò ọkùnrin ló pọ̀ wọ́n ṣe ń bọ́mọ ọlọ́mọ sùn náà báyàwó níyàwó sùn náà ń gbọ́ ọmọbìnrin ṣoògùn owó náà ń gbọ́ ọmọbìnrin tà ṣé wọ́n bá pò fún ọlọ́run bá má gbogbo àwọn káǹtì yìí tẹ́ńṣẹ̀ ó lọlẹ̀ díẹ̀ kò sẹ́ni tó fẹ́ lòfin ọlọ́run hmm? ẹ̀rí bá ṣe ń ṣe ra wa lọ́hàkùrọ̀ gbogbo ọkùnrin tó bá jẹ́ rapist gbogbo ọkùnrin tó bá jẹ́ rapist tóbìnrin yẹn ò gbà fún láti rèpò iwájú rẹ̀ báyìí lásán ni ó yà ó ní ṣáhídù yẹn ẹni tí ń jẹ́rìí lọ́mọ kékeré tí ń bẹ lórí ìtẹ́ tí ń jẹ́rìí ní tó bá ti pé aṣọ Yusuf tó yẹ tó bá ti pé wájú ló bá ti ya àà àjẹ́pọ̀ Yusuf gan ló fẹ́ wùwà ọ̀daràn tárábìnrin yẹn protect ara ẹ̀ tó fi yà sọ ẹ̀ وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين ṣùgbọ́n tó bá ti pásọ rẹ̀ tó yá yìí lásọ Yusuf tó bá ti pẹ́yìn ló bá ti yá tí ò jẹ́ wájú ló bá ti yá ajá sí wípé arábìnrin parọ́ o Yusuf ló jẹ́ kanú olóòótọ́ olóòsòótọ́ tó dé yóò mọ̀ túmọ̀ sí pé ibi tó ti ń lé Yusuf tipátipá lẹ́yìn ló ti yàsọ Yusuf falamma ra'a qamisuhu qudda min dubur arákùnrin wá wá sọ yusuf wá rí pẹ́yìn ló ti yá qala innahu min kaydikun arákùnrin wá dojú kọ ìyàwó rẹ̀ áá zẹ̀lẹ́kọ́ olórí ọba ète yín náà nínú ète yín ni ìwọ ló gbèrò aburú yusuf inna kaida kuna azim ète siri sì rí ète yín obìnrin rẹ̀ ète burúkú ni ète tó tóbi ni nínú àyà yẹn yusuf arid an hadha yusuf ó sọ fánàbí yusuf yẹn arákùnrin yẹn ó ní yusuf arid an hadha má jẹ́ kọ́rọ̀ yóò tàn káàkiri má sọ ma arid an ignore ma má bẹ́yẹn kan discuss ìyàwó mi ló jàre rẹ̀ ló jẹ̀bi ẹ̀ wọ́n bá ti tiẹ̀ lọ wàstáwòfírí lizambik ó tún wá dojú kọ ìyàwó rẹ̀ wàstáwòfírí lizambik ìyàwó mi máa wá lọ́nà látún lálàforíjì o ẹlẹ́sẹ̀ ní ọ̀wọ́ ló fẹ́ ṣe ṣìnà pẹ̀lú Yusuf innaki kunti min al-khati'in dáúdájú nínú àwọn ẹlẹ́ṣẹ̀ yẹn ẹ̀rí ẹ̀rí níbi òní wípé ibi tátọ́ ti ya lára Yusuf òun ni kọ̀rínà òun ni ṣáàdù yẹn fi ṣe ẹ̀rí láti mọ̀ wípé Yusuf kọ́ ló fẹ́ rèpù arábìnrin yẹn bí kò sí pé arábìnrin yẹn ló fẹ́ sí kíni ló fẹ́ rèpù ẹ̀ gbogbo orú àwọn kan wọ̀nyí a máa ń lò lẹ́yìí nínú nínú ẹ̀sìn adáwọ̀ subhanahu wa ta'ala kó lè wà kún lórí àbọ̀yé ẹ̀sìn jù báyìí lọ wọ́n lè la ilaha illallah nínú àwọn níta tún lè rí mú gẹ́gẹ́ bí àǹfààní من حديثه أنه لو أنكر المنكر وقال لا أحلف فإنه يقضى عليه بالنقول وجه ذلك أنه إذا أبى أن يحلف فقد امتنع مما يجب عليه فيحكم عليه بالنقول والله أعلم إباسي أن محمد صلى الله عليه وسلم تني البينة على المدعي wàlìyẹ̀mínú alẹ́mẹ̀nàíkà ẹni tó wọ́n ń takò nǹkan pé ìwọ ló ní kínní àméjì ń ń mọ́wọ́ ẹni ló ní tó níwọ̀ ló níyẹn mẹ́rin wa tó bá lè rí ẹ̀rí mú wá wa wò lè rí ẹlẹ́rí mú wá mú wa láti ṣàlàyé rẹ̀ síwájú mú gbogbo ẹ̀ náà wá ẹni tó ní òun kọ́ ló ní gbọ́dọ̀ búra ìwọ́n tó wá ní lágbájá kọ́ ló ní kátúmẹ̀sì sábùtà ọmọ skul náà wà olóòkọ́ ló ní báírò yìí ní ẹ̀ tọ́ sì ní báírò kẹ́yìn náà ni àárọ̀ ìní wọ́n fún mi tó mọ̀ wá sí skul ìwọ ni wọ́n ló ní olò ní ìwọ ló ń kọ́ tí wọ́n ni wọ́n ní ìwọ tó ní òun kọ́ ló ní yẹn ó búra ó yá fọlọ́n búra wípé òun kọ́ ló ní ara mi ò lè búra o wọ́n máa búra torí báírò wọ́n máa búra torí báírò o sì ní ìwọ́dùn wọn ní pé nǹkan ló ní owó dájú pé ọ̀daràn ọ̀daràn pàtàkì oníwọ̀ yìí ìwọ̀ kọ́ ló ní yóò kà mọ́ alẹ́ yìí bìnnú kú oníyàwó padà wá tó sí ẹ wúrú hadithi yìí aná Muhammad sallallahu alayhi wa sallam ó fi ṣàlàyé títóbi bí ṣe rí Allah subhanahu wa ta'ala bó ṣe tóbi tóbi abẹ́ ọlọ́run ọba náà kí wọ́n sáà ilé wa kún lórí dáadáa jù báyìí lọ ọ̀dàdá ìlà ìlànà ọdún Eidil Adha òun ló dojúkọ ọ̀dáwọn náà dojúkọ yìí alẹ́ ìní ni fourth zulhijja a lo third síwájú fàtí wà ní alẹ́ arúbìá mọ̀tòbá fi dúyí fúlàṣà tuesday tí ń bọ̀ wá níwòyí ọ̀sẹ̀ tí ń bọ̀ wá níjọ́ tuesday a la kírun Eidil Adha ẹni tí ó bá wọn ṣe

ìta ti ṣe sẹ́yìn wọ́n sàìgbẹ́ ní ìbádà fún wọn la ilaha illallah lórí bẹ́ẹ̀ lọ́jọ́ mẹ́jọ àìláǹfààní àti wá class a máa ń ṣe pọ̀pọ̀ ṣinṣin ọdún ìbìlà àbàhá tó bá wá di lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún inṣàlá abẹ́ ìlú hadith arọ́bẹ̀ wàsàlàfọ́n àrísàtìfọ́ ibẹ̀ láti bẹ̀rẹ̀ ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún أقول قولي هذا وأستغفر الله لي ولكم لسائر المؤمنين إنه لغفور رحيم سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك